táwọn fi fídíò yìí fẹ́ fi wọ́n hàn hmm. no wọ́n sì wà ń ta ìta tọ́lọ́ ní kí wọ́n wà látọdún yẹn o náà ni wọ́n tún ń bẹ dèní kí ló fà á tí bàbá fi rí bẹ́ẹ̀ tá a bá ní sùúrù ni sùúrù tó kọ́ ń tọ́jú sùúrù lọ bàbá ní bí gbogbo nǹkan ti tó wọ́n ní sùúrù ju gbogbo nǹkan lọ bàbá wa ní tó ju sùúrù lọ sùúrù náà lẹ́gbọ̀n ta ló mọ̀ ń sùúrù lọ ṣe ń sọ ìmọ̀ àwọn ará ẹni ju sùúrù lọ bàbá mọ̀wọ́n ara wọn wọn kì í tẹ́gbá síyàn wọn sì fi kọ́ wa àwọn ọmọ wọn wípé káwa náà jẹ́ni tí ó máa tọrọ lọ́wọ́ anybody bàbá ń ṣayé wọn ní wẹ́rẹ́wẹ́rẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ìṣẹ̀mí bàbá wà sí àgbáyé is worthy of emulation for all and sundry nítorí ìdí báyìí òun ló fà á tí àwọn ọmọ ìyá wa àwọn bàbá wa àwọn brothers wa tí wọ́n fi wò wípé àwọn fẹ́ gbé àwọn fẹ́ fi bàbá àwọn tó fẹ́ tan ìmọ́lẹ̀ yẹn pé ah, bàbá kan ń bẹ Sheikh Muyideen ìgbà táwọn èèyàn bá tó kú wọ́n ní ju abákú ládèrè ẹ̀mọ́bìnú pé mò ń kó nǹkan tó èèyàn ò sùn wọ̀n ní ààyè èèyàn sábà sùn wọ̀n láàyè ayé kì í mọ iyì ẹni tí ń bẹ láyé ṣùgbọ́n àwọn oníwàásí àgbáyé olórin tó kù tí wọ́n máa rí láyé nísìnyí títí dòpin ayé òun náà ni ìdùnnú kọlọ mọ jẹ kí bàbá orí bànújẹ́ lára ẹni ọláyà alukura hàní kẹrin wọn wá gbé ìròyìn náà kalẹ̀ wọn wá kọ sinima dọkumẹntiri bàbá wà sí àgbáyé wọn wá fẹ́ fi sodidi sinima ńlá kan wọn ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí kíní náà nísìnyí ẹ mọ̀ wípé nígbà tí Àyìnlá ọmọ wúrà kú ó ní wọ́n tó wò pé ẹjẹ́ á fi ìtàn ìgbésí ayé àyìnlá ọmọ wúrà ṣe fíìmù tí wọ́n sọ sinimá yẹn ní àyìnlá gbogbo ayé ló wò ó ní sinimá èmi gẹ́ lọ sinimá lọ wò ó nínú ẹni tó kópa nínú ẹ̀ ní Ajah Abdul Lateef Adéjùmọ̀ ó dàgbà ní Ajah Abdul Lateef wà ní ìta àti náà ó ti dọ̀bẹ̀ báwọn so pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ olólùfẹ́ ṣí ọlọ́run àti olólùfẹ́ àṣepẹ́ torí gbogbo wa náà là ń ṣe nǹkan ṣùgbọ́n ẹni tí ó ṣe tí ó pẹ́ nìkan ni ò lè dá rẹ̀ lójú pé màá ṣe kinní yìí pẹ́ fifty years back bàbá ti wà ní ògo dòní ògo yẹn wà lọlẹ̀ fifty years tí mo mọ bù ú nítòsí ni o pé mi fẹ́ jẹ́ kó máa kí n máa gbé ẹ̀gùn jù a mọ̀ sọ̀rọ̀ pé sixty seventy years ni bàbá ti ń lo ògo champion ọwọ́ wọn yìí ọ̀pọ̀ àfáà ló ti dé ó bá wọn níta ṣùgbọ́n gbà tọ́lọ́wọ́ tó kádàrá ó tún fi wọ́n lẹ̀ ń ta náà ni kò ní ẹ̀kú ó sì wà láyé ṣùgbọ́n wọn gbọ́n mọ́ bíi tijọ́ nínú àbá àti ònà relegation ní ọ̀sẹ̀ mi ìkan pàtàkì lọ́lọ́run ṣe bàbá mi níwà sí àgbáyé bàbá ò fẹ́ràn ọrùn tá à ń sọ yìí ṣùgbọ́n fàámà bìnrin ẹ̀mọ́ ti rọ́bíkà fàádìs nígbà tí èsì àwọn wọn sáré ti ra wọn bẹ́ẹ̀ ọlọ́run tó ṣe wọ́n bẹ́ẹ̀ là ń dúpẹ́ fún pé o ṣe tó lé bàbá wọlé látọ̀dún tí wọ́n ti ń bẹ wọ́n wá kó ìròrí ìjọ wọ́n fi fẹ́ ṣe sínímà lórúkọ bàbá oníwàásí àgbáyé èmi sì rèé bó bá ku wọ́n ní bó bá ku kọ́wọ́ kan lọ́wọ́ mi má fi sọmọ bàdán lálejò ọmọ bàdàn ò jẹ́ báwọn ètò pátábẹ́ gbowó lọ́wọ́ tèmi ìwọ́n sáà ti fi bàbá gbá mi tó bá fẹ́ kí n máa ṣe tó fẹ́ ìwọ́n sáà ti sọ fún mi pé bàbá ọ̀rọ̀ ti yanjú báà nù nítorí pé ayé tiwa nù ìdùnnú tiwa nù fáàrí wa nù aṣọ wa nù tá a bẹ lọ́n pé kó mọ ìyá káyé mọ̀ sọ wípé kà á tàn wa ẹ rí i pé níjòkó mi ẹ rí pọ́gà mi ní lẹ́yìn mi gbogbo wa náà jọ wà ń bí láti sọ pé ọ̀gá wa jabas àwọn náà wọ́n mọ̀ ń pa kí ń ṣe àti gbogbo jẹ̀mọ́ ẹ̀ lápapọ̀ so ṣùgbọ́n àwa tá a lè wà níjòkó báyìí la wà níbí àdúpẹ́ lọ àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ rò ó lọ́kàn yín tí ẹ sàwa là ń sọ fún yín pé ẹ dákun ẹ bá wa ṣe kinní kan fún bàbá wa sí àgbáyé àmọ̀dúpẹ́ o wípé bàbá wa náà wọ́n wọ́ọ̀tì ẹni tí wọ́n sọ wípé à ṣe dọkumẹ́ntìrì wọn tí gbogbo ayé ò gbọ́ táwọn èèyàn mọ̀ pé àlùfáà ní ṣe kọmọ ìdí àjàní bá lò kì í ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ṣùgbọ́n nípa àrírí ayé ntójú bàbá ti rírí ó rà pé ẹni bàbá ti sọ ọgbọ́n ti pàtó pé so n tójú bàbá ti rí rí àwọn ibi tá ti rí ìjákulẹ̀ kí wọ́n tó dìde nítorí pé end of a mountain is the beginning of another tó bá gun òkè kan dókè ó ní bẹ̀rẹ̀ òkè míì ọwọ́ pé bàbá kept climbing wọ́n sì ń gun wọn dúró látọ̀dún yẹn dòní tẹ̀mọ̀ téèyàn bá iṣẹ́ téèyàn bá ṣe irú táìmù báyìí bàbá ó ti rìtáyà mọ̀ náà ọlọ́run ò dẹ̀ rìtáyà wọn wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ yẹn lọ nínú ilé ní pálọ̀ ń bí nísìn ó ṣojú tiyín náà àlejò bí oríṣi mẹ́ta ló ti jáde kẹ́yìn tó wọlé gbogbo wọn ò bá nǹkan kan wá ju ọ̀rọ̀ wá sí lọ ààrẹ èkúté mẹ́ta náà kú òun bí nísìn abẹ́ ẹ̀ wá bí abẹ́ ẹ̀ wá bí abẹ́ ẹ̀ wọ́hùn àwọn kan tó ń bọ̀ wọn ẹ̀dẹ̀ ló sú àwọn so ó mìn wípé gbogbo ohun tó o bá ń ṣe tí bá fi ń yọ gbogbo ohun tó o ń ṣe tó o fi ń ràánú ọlọ́run wọn náà mú wá sí ń bẹ̀ má dá dúró má torí pé owó ti dé má torí pé yìí ti dé má torí pé wọ́n ti mẹ́ ẹ́ ń tá a ṣe níyì là á no àníyàn rẹ ló change táníyàn rẹ ò bá change ń tó ṣe níyì ó mọ̀ ṣe níyì lọ láéláé so kíní yìí làwọn bàbá wa aláàjì wa bàbá mi pápì ló lò aláàjì àdìámọ̀ aláàjì àbíọ́dún ni wọ́n wò pé ẹ ká gbé kíní yìí kalẹ̀ so ńgbà tí wọ́n wá ń sọ̀rọ̀ pé irú nǹkan báyìí yóò nílò ìkúnlọ́wọ́ lórí ìgbé sinimá náà kalẹ̀ kó lè tó aráyé kó lè tójú wò bàbá oníwàásí àgbáyé ti wá bó káàdì so bàbá oníwàásí àgbáyé ti bó káàdì láti lè jẹ́ ká mọ̀ yìí pé inú mi dùn èmi kọ́ mo ní kí ẹ ṣe nǹkan kan lórúkọ mi o torí pé tọ́líbù zuhuri yẹmúná òṣùrúra mo fẹ́ hàn kó mọ wáyé hàn ní dandan pé gbogbo bí wọ́n bá ti mọ hàn àfáàní gbogbo bí wọ́n bá ti hàn láyé lẹ́ẹ̀mọ́ rí bóbi bó ṣe lé ọmọ yahoo ẹ bá ń bẹ̀ bó ṣe lé kíní kan ẹ bá ń bẹ̀ kó tàbí lè mọ họ́ọ̀tì kó mọ họ́ọ̀tì kó mọ họ́ọ̀tì yẹmúná òṣùrúra ìmọ̀ ṣe ìdùnnú lè wọ̀ fún yẹn bó bá ń dunnú lónìí ìdùnnú yẹn lè padà ó lè padà lọ sílẹ̀ bó bá padà yá nítorí pé kò wá bó ti yẹ kó wá bàbá ló ní káwọn mọ̀mọ́ wọ́lọ́lá kan kí káwọn mọ̀ gbé kámẹ́rà kí ilé olówó káwọn mọ̀ ṣe káwọn ṣe tiwa lọ jẹ́ẹ́jẹ́ báyìí pẹ̀lú ògbó ọlọ́run gbogbo bí ọmọdé láyé làwa náà dé a sì dúpẹ́ àdúrà bàbá ń gbà èmi mọ̀ kọ́ lónìí pé àdúrà tí bàbá tọrọ ó ti ṣe àdúrà tí bàbá tọrọ ó ti ṣe ẹ mọ̀ bá a ṣe àpọ́gàmù náà ègbè ò pa wá ara ò ní wá Àjàní kọ́lọ̀ ń dákún mọ́ gbà yín lọ́wọ́ wa àdúrà tí bàbá tọrọ ó ti ṣẹ. àdúrà tí bàbá tọrọ ó ti ṣẹ. èyí ò pa wá ara ò ní wá kọ́lọ̀ ń dákún mọ́ gbà yín lọ́wọ́ wa. kí gbogbo ayé lè wá mọ̀ yìí pé n ń ṣe yìí n tí wọ́n fi tó bàbá létí ni la fi ní kí bàbá dákun ká mọ́ ti dìde ká dákun ká dákun torí ọlọ́run nínú títóbi wọn kán bá wa jòkó ká fi ṣe fídíò yìí káwọn olólùfẹ́ bàbá káàkiri ayé kí wọ́n lè rí wípé àwọn kan ronú láti ṣe ọ̀ṣọ́ àti láti ṣe ẹ̀yẹ fún olólùfẹ́ wọn ọ̀rẹ́ wọn ààyò wọn bàbá wọn ìdùnnú wọn bẹ́ẹ̀ ó ṣe máa jẹ́ káàkiri fún gbogbo ayé nu níbò míì bàbá ń jọ̀rẹ́ níbò míì bàbá ń jáyò níbò míì bàbá ń jẹ́ bàbá níbò míì bàbá tó ń jọ́mọ níbò míì bàbá tó ń jẹ́ ìdùnnú níbò míì bàbá ń jẹ́ fàárí kódà àwa tá a ti ẹ̀jọ́ mọ bàbá yìí ọlọ́mọ yìí àwọn ọmọ ọlọ́mọ kéékèèké tí wọ́n mọ aláì i cross for your dad màá ní orí ẹ̀ fọ́ mo cross fún báyìí ta ni àwọn ìyá wa ti pé nù lé wa àwọn ò lọ sí gbogbo àárín yẹn mọ́ o so àwọn ẹni tí ń kúrọ̀sì fún bàbá náà àwọn náà ń gbọ́ pé bàbá wà sí àgbáyé wọ́n tún fẹ́ fi wọ́n hàn in a grand style ìdí nìyẹn tá a fi wò pé káfí eléyìí tó gbogbo olólùfẹ́ ọlọ́run àtàlẹ́ Muhammad sí létí ajáde àmọ̀sẹ́ ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ lórí ẹ̀ kí bàbá tó ṣàdúrà fún wa. nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé importance program yìí kò ń ṣe pé everybody tó bá jẹ́ legend náà ni wọ́n máa celebrate hmm. so láti bí ọdún mẹ́wàá sẹ́yìn lèmi ti rò rí pé film company ni mo fẹ́ máa fi celebrate àwọn tó bá jẹ́ achievers àtàwọn tí wọ́n ní good reputation for hmm. society so lára àwọn tí mo kọ́kọ́ ronú ẹ̀ gbà yẹn náà ni bàbá wa president tèmi hmm. mi ò mọ̀ kọ́ máa ṣe president mo discover bàbá yẹn náà pé Nigeria Africa need can celebrate bàbá the star project ẹnì kejì náà ni bàbá wọn ló wà sí àgbáyé. ẹ máa ṣe àpérógrámù nítorí ọlọ́run. kò ṣe pé bóyá ẹnìkan á wò pé à ah, lóyún tí wọn lọ ṣe fún bàbá oníkùnrin mm. mm. tó o bá nítàn rẹ̀ tó o dẹ̀ máa láti máa ṣe bọ̀ dáadáa ayé ò ní sẹ́ńpẹ́tì àwa wò pé kò ń ṣe gbà táwọn àgbàlagbà bá lọ tán bí ọ̀gá mi brọ́dà mi Alhaji Bashir ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbà tó bá lọ tó ra ṣe máa ń celebrate wọn ẹ jẹ́ ká máa celebrate àwọn tí wọ́n bá ṣe dáadáa nígbà tó wà láyé kán fẹ̀yìntì kan tiẹ̀ ríṣẹ́ ọwọ́ wọn ní tí mò ń ṣe bọ̀ látà ìmọ̀ye ọdún ṣé dáadáa ni o ṣọ́ọ̀kan òkú ni òun la ṣe ronú project yìí kọ́lọ́run kó agbálẹ́rò kọ́lọ́run jẹ́ kó ká ṣàṣeyọrí lóye níjọ́ tá a bá dẹ̀ máa máa ṣètò jáde ẹ̀ bàbá wa níwà sí àgbáyé ọlọ́run ní jẹ́ àfikún yà láwọn ṣe sí. sinimá yẹn ó káàkiri ayé. gbogbo àgbáńlá ayé ni tó ti máa wù tó ti máa wù sí wa ni oníwàásí àgbáyé la pe táìtù torí ẹ̀ jẹ́ ká yà ní ìtura wa ní fún táìtù oníwàásí àgbáyé wow so cinema project kò pé méjì cinema project ni kì í ṣe fíìmù tá a máa ń yà ní bóyá táwọn lọ fún mákẹ́tà tó ń rìn ní ordinary two hours ni standard movie ni cinema fẹ́yìn gangan máa kópa ń bẹ̀. ah pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ ìdáni ṣe wèrè bẹ́ẹ̀ tó dáa náà lásìkò. ẹ kẹ̀lé wá sí aláàjì ní ọba bá dé lóba rẹ̀ káyọ̀dé ìgbàlè wọlé. ẹ mọ̀ tí ì sọ ẹni tí ó ṣe bàbá. ẹ já fi hàn pamọ́ tó bá dìgbà náà kí gbogbo ayé ó rí bí bàbá wa Àyìnlá Ọmọwúrà ṣe lámì tí wọ́n la ka sinima àwọn gbà náà wọ́n wò ní sinima gan ó ó já scale nítorí àlùbáríkà bàbá náà tí wọ́n jẹ́ bá ń gbọ́ ní sáré nísìn àwọn náà mọ̀ pé àbá àgbà kan ń jẹ́ Shehu Muyideen Ajani Bello wọ́n máa ń pe kíní kan ní àrísà náà àpótágìrì kinní kan gbogbo ẹ bá ń ṣẹ̀ṣẹ̀ tó bá ń ṣe tí ò dáa àbí kinní kan tó bá ti gbọ́ pé ṣé òun Muyideen yóò kára pé eh. ẹ nítorí pé mọ ọ̀sẹ̀ náà hù ilẹ̀ àbílùbúdà ààrùn bàbá ní nǹkan kan ju pẹ̀lú ọ̀nà mọ̀ lọ bàbá ò dẹ̀ wá ilé yìí kò dẹ̀ sí aburú nínú kárẹ́ni tó fẹ́ appreciate ẹni. ká tún wá lé wọn dànù ṣebí èèyàn kan ló ń yàkàyàkà bàbá rẹ̀ lórí social media níjọ́ ẹnìkan ń bú wọn ṣe báwa jáde àsọ̀rọ̀ ńjọ́ náà wá ìtẹ́lẹ̀ kó mọ̀ kí wọn táwa ṣe bẹ́ẹ̀ ń pààrí àwa kì í kó nífà á fi ẹ̀mí ìmoore hàn sí ẹni tó bá ṣoore á dẹ̀ jẹ́ káyé mọ̀ pé eyín yẹn bá má kí fèsì ẹni yìí ó ṣe dáadáa fáwọn torí nìkan bá ẹ get òun ló prompt èyí táwa ń ṣe yìí gbogbo ẹni tí ń wò wá lápapọ̀ ẹ dákun ẹ máa bá a ṣàdúrà fún àwọn bàbá bàbá àti gbogbo ẹni tí ó kópa nínú kinní yìí pípé kọ́lọ̀ mọ̀ jẹ́ kí ilé àtọ̀nà wọn ó dojú kọ́lọ̀ mọ̀ jẹ́ kí tiwọn ó bàjẹ́ wọlá àlùbáríkà mọ̀lánà Sheikh Muhyiddin Ajani Bello wọlá àgùn wọn wọlá ogun tí wọ́n jà wọlá àtẹ̀sùbá wọn ẹnìkan sọ̀rọ̀ ní ìjẹta kọ́ni èmi àtẹnìkan wà níbì kan ẹni ẹ wá ń sọ̀rọ̀ báwọn ti súnmọ́ bàbá lọ́dún tó jẹ́ yìí pé bàbá mú ìtẹ́ ìtẹ́ ìkírun wọ́n ti jòkó lé débi pé irun orí rẹ̀ ti tán kò ń bẹ̀ ó ti parẹ́ wọ́n wá rán bíi méjì mẹ́ta pọ̀ ní Kánò ẹni táwọn wí àkísàmùtù bíi Kùránì kẹrì mo fọ́ lọ́ Allahu yashhad ọlọ́run kó máa ṣẹ̀rí tí mo wí nísìn ẹni tá wí ní òun ò rí tẹ̀sùbá one thousand yìí ọ̀dọ̀ Sheikh Muhyiddin tó ń wá wọn lọ sí Kánò ló ti kọ́kọ́ rí tẹ̀sùbá one thousand pé ah káńpé yẹn ń jòkóó ṣe àdúrà ah bàbá yẹn ah pé àbàjọ ọlọ́run já séèfù yẹn tán pátápátá fún wọn ni so ẹni tí ò bá wá ríran rí àná yẹn tí ò ríran rí ìgbà nira yẹn kò yóò kàn lérò pé bó ti dùn láti bẹ̀rẹ̀ náà ni kò dùn láti bẹ̀rẹ̀ o it was rough and tough kó tó di pé bàbá débi tí wọ́n dé yìí ah ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe o ṣùgbọ́n a dúpẹ́ wípé pẹ̀lú ní ìmọ̀wọ́n ara ẹni ìdúró sójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run gbé bàbá débi tí wọ́n ń lọ báwa náà bá lè rìn bẹ́ẹ̀ àwa náà ó dà bẹ́ẹ̀ bọ́lọ̀ ń balẹ̀ àwa náà lo gígùn ẹ̀mí láyé kọ́lọ̀ ń jẹ́ gígùn ẹ̀mí àtàrà àti àṣàyè so èyí tí ákú báyìí nísìnyí ni pé bàbá ó ṣàdúrà fún wa so kí bàbá tó ṣàdúrà tí wọ́n bá ti ṣàdúrà tán á padà sọ́dọ̀ aláàjì àdìyàmọ́ ẹ fi nọ́mbà yín síta ẹni bí àwọn ò ní kí wọ́n fún ọ pé nọ́mbà rẹ̀ pé wọ́n bá pé wọ́n bá ṣépè fún so ẹni ó bá ṣe dáadáa àwọn èèyàn ó kì í ipe ẹ̀kú iṣẹ́ then iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe yìí ṣé gbogbo tẹ́ ẹ fẹ́ fi ṣe ló ti pé tẹ́ ẹ ti àbẹ́ nílò ìrànlọ́wọ́ àwọn olólùfẹ́ bàbá wà sí àwọn olólùfẹ́ bàbá o àti olólùfẹ́ ọlọ́run hmm, fún ara lára torí ẹni tó bá jẹ́ olólùfẹ́ ọlọ́run tó bá rẹ́ ni ọlọ́run ẹni tó lọ́run ṣe mẹ́sà olólùfẹ́ ni ó fẹ́rẹ̀ ẹni ọlọ́run ẹni ọlọ́run ọ̀rọ̀ hmm. ta fẹ́ fi ṣé ò tí pé ṣùgbọ́n ọba tó wà bàbá wa ti bá wa dá sí. ó dẹ̀ lè wà up to standard standard yìí tó fìtì bàbá wa gbogbo èèyàn tó bá gbọ́ pa fẹ́ ṣe rẹ̀ fún bàbá náà máa máa nǹkan tó máa máa imagine ta fẹ́ ṣe àgbọ̀dọ̀ disappoint. tí ò ní jẹ́ sinimá tí ó máa dábòó lójú tí ó fi bá jẹ lọ́wọ́ bá ò ní jẹ yọ torí pé nǹkan tá a gbà lérò gan tá a fi sọ pé fẹ́ wá ṣe fún bàbá wa nígbà tá a wá dọ́dọ̀ bàbá gan tí bàbá wa bẹ̀rẹ̀ sí ní tú gbogbo ìtàn yìí àtún wá wà so convinced pé àwọn òun ọ̀pẹ́ tó ti ẹ̀fín kí tó báyìí tún bẹ ní true life story bàbá yìí ṣe understand táwa fẹ́ fi hàn gbogbo àgbáláyé. ní báyìí bàbá àwọn èèyàn ó gbọ́n tí bàbá rí sí ọ̀rọ̀ yìí wọ́n sì ṣàdúrà fún wa níṣẹ́jú kan lórí àlámọ̀rí náà nítorí pé ìrìn àjò yẹn ó ṣe díẹ̀ o kí àdàlú délẹ̀ lẹ́ ń gbọ́ o kádàlú tó jiná bàbá àti aládàlú wọ́n ṣe wàhálà o ọlọ́run ṣeun ni o adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àfẹ́lẹ́ ìṣe fàárí walakin nashkuru lọ́ha bíhà à ń fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni a dẹ̀ tún fi ń ṣe site example fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tí ń sáré ìsákúsá tí ń jẹ ìjẹkújẹ mm. mu ìmukúmu wẹ ìwẹkúwẹ ṣe ìṣekúṣe wo ìwòkuwò lọ́ọ̀dẹ kóde mm. nítorí pé o sáfẹ́ hàn dandan o sáfẹ́ hàn dandan o sáfẹ́ hàn dandan bàbá rẹ̀ o wọn àwọ aṣojú wọn la fi ń sọ ìtàn mọ́ sọ fáwa ni pé àwọn òwa ń táwọn dà yìí o àánú ọlọ́run làwọn rí gbà so gbogbo ayé náà wọ́n gbọ́ èyí tí wàá wá sọ nísìnyí ọlọ́run ó wa ọlọ́run ó wa ọlọ́run ó wa. Thank you bí àwọn èèyàn báyé ṣe dà lọ́wọ́ tá a wà yìí láti jẹ́ kí àwọn èèyàn ó mọ̀. báyé ṣe dà láti jáwọn èèyàn ó mọ̀. bẹ́ẹ̀ ṣe gbé wá a ní mo fẹ́ fi torí kùránì sọ pé látúnṣà àwọn fúnṣàkóhùn wà á lẹ́mú bímọ ilé dábọ̀. èmi ò lè sọ̀rọ̀ nípa ara mi hmm. ẹ̀yin tẹ́ ẹ bá rí mi tẹ́ ẹ mọ̀ nínú ẹ̀ sọ nípa ara mi èyí tí ẹ fẹ́ ṣe yìí ó wù yín bẹ́ẹ̀ lẹ rò bẹ́ẹ̀ àwọn Yorùbá ní ohun múni làágùn. nǹkan ò di ẹrù fún. ọlọ́wọ́ Islam tàbá ń ṣe pé ó wù wá la korí bọ Islam ẹnìkan ò fọ́ọ̀sì wà lérí ẹ̀ o so nígbà ó sì ti rí bẹ́ẹ̀ ó tó ràn yàn kárún pa wa kárún ṣe wá síbẹ̀ bẹ́ẹ̀ tó fúnra wa la kọ̀ so èyí tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí mi ò sọ pé kò dáa àníyàn yín tẹ́ ẹ fi ń ṣe ọlọ́run mọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ àníyàn tẹ́ ẹ fẹ́ fi ṣe ọlọ́run mọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ àníyàn tẹ́ ẹ fẹ́ fi ṣe ọlọ́run mọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ èmi ò wo fíìmù tí mo bá wò lórí tẹlifíṣàn á jẹ́ páwọn ọmọ ni á pariwo wá bá mi pé bàbá ẹ wá wo tí wọ́n ń ṣe yìí n ò lè jókòó tí fíìmù fi máa wò ó tí mò ń wò ní fíìmù rẹ̀ àlùkùránì ni mò ń wò so nípa báyìí èyí tẹ́ fẹ́ ṣe yìí nígbà tí ẹ̀yin fúnra yín ti mọ̀ paráyé fẹ́ rú ẹ̀ òun lẹ fi rò lẹ́mìí ẹ ti gbé síta àwọn èèyàn sì ń gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín ọlọ́run ò fún yín ṣe. àmín.

gbogbo tẹ́ ẹ bá ń ṣe ń bẹ̀ ẹ fi sójú ọ̀nà tó lọ́mọ àti àgbàmọ́ gbogbo tẹ́ ẹ bá ń ṣe ń bẹ̀ ẹ jẹ́ kí tọ́ lọ́mọ àti àgbàmọ́ àmà ẹ jẹ́ kọ́ hàn bẹ́ ẹ lè sọ ń pa nítorí tọ́lọ́hún ṣe kọ̀ dáwọ́ ẹ̀ yóò sì máa ṣe lọ sí bàbá ní gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe nù sinimá náà ẹ jẹ́ kí tọ́lọ́hún àti tànábì ó hàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ lè sọ nípa àwọn o ọlọ́run ló mọ ẹni tiẹ̀ ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ẹ̀ tiẹ̀ fi irú nǹkan báyìí lù àwọn. pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ rí ṣe ẹ̀ ṣe láṣeyọrí yọ tẹ ẹ bá ṣe parí ẹ irú sáárá tí ayé yóò mọ kàn sí yín ọlọ́run kó dákun kó fi sí okùnfà ọ̀la fẹ́ mọ jẹ ẹsẹ wàhálà lásán. gbogbo ẹ̀yin gbọ́ yìí o ọ̀rọ̀ lẹ gbọ́ ẹ mọ ẹ̀yin mọ nǹkan tí lọ láyé jèmi lọ gbẹ̀yìn tẹ wá máa ń tó lọ láyé tẹ bá mọ̀ tẹ fẹ́ fi kún wọn lọ́wọ́ ẹ dákun tẹ bá mọ̀ tẹ fẹ́ fi kún wọn lọ́wọ́ lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe ẹ ṣe fọlọ́run àtànábì ni o mo lè máa sọ fẹ́nìkan pé ẹ ṣe ẹ kú ìnáwó ẹ ṣe fọlọ́run àtànábì ẹ ṣe fọlọ́run àtànábì bàbá ní gbogbo ẹ̀yin èèyàn ìǹtẹ́ ẹ bá lè báwọn fi kún wọn lọ́wọ́ lórí pírójẹ́tì tí wọ́n gbé dání yìí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣe fún ọlọ́run àtànábì Muhammad àti fún ìfẹ́ ẹ̀sìn Islam. tó ṣe pàtàkì mẹ́rin ẹ là ṣe yọrí ẹ sì rí tẹ́ fẹ́ ṣe ṣe ọlọ́run ẹni wà mọ́ gbé jáde ọlọ́run ẹni tó wà ló kọ́ ẹ̀sìn ni o dínú wa dáwò ṣe pé ibi lọ́lọ́run ó gbé béèrè lọ́wọ́ wa nìkan yóò béèrè bá àbá tó sí níbi Islam yẹn ni ẹ má jẹ́ àjọ yẹ ẹ má jẹ́ àjọ yẹ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run dáadáa dáadáa dáadáa ẹ jẹ́ ká sọ ká sì máa sọ òótọ́ òótọ́ òótọ́ òdodo ọ̀rọ̀ ó dáa púpọ̀ àwọn èèyàn wọn aláwọn èèyàn fẹ́ gbọ́dọ̀ wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ òdodo dáadáa tó bá yẹ pé wọn fẹ́ gbòòrò wọn ò ní fẹ́ gbọ́ tí mo bá sọ ṣùgbọ́n wà láàyè wọ́n ń fẹ́ wọ́n ń fẹ́ òdodo kò síbi tá a gbé lọ tá a gbé sọ òdodo tí wọ́n fẹ́ wà láàyè kò sí òdodo náà ni ẹja wa tẹ̀lé yóò jẹ́ kí ayé wa dáa yóò jẹ́ kí ayé wa dáa ọ̀kan kò ní dàrú ọlọ́run náà ní bọ́ mọ́ àlè àpọ́nlé ọmọ àlùbáríkà.

òun àti àwọn aṣáájú rẹ lọ́dọ̀ mi ọlọ́run rẹ sẹ́ni kálẹ́rù ẹ̀ àmín mo yí pátá ọlọ́run ó sì ọ̀nà àmín pátá ọlọ́run ó sì ọ̀nà àmín láti òye àná màá bismillahi rahmani rahim allahumma rabbana anta amartana bidu'a wa atana bi ijabati. والسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين a ti gbọ́ ọ̀rọ̀ náà látẹnu bàbá wa oníwàásí àgbáyé bàbá dẹ̀ ti sọ. gbọ́rọ̀ látẹnu bàbá mi oníwàásí àgbáyé bàbá ti sọ ibi tí ó jẹ́ stamọ́kì fún wọn lórí àlámọ̀rí yẹn wọ́n dẹ̀ fi ẹ̀mí ìmoore hàn sí àwọn tí ọlọ́run ń yàn láti gbé nǹkan náà kalẹ̀ alhamdulilayi ọ̀gá rẹ̀ lọ ó tún ti lọ ọ̀gá ló dé. Hmm. ẹ má bínú ẹ̀yin ìyá wa nẹ́tíwọ̀kì ni ó ń ṣe ségesège so nígbà tó ti wá rí bẹ́yẹn ẹni tó wà nídìí àwọn tí wọ́n wà nídìí ètò náà làwọn tí à ń wò ní ojú ṣé mò ń bá wòran lágbo ojú tó yẹ bá sáfi ń wò yẹn àwọn ni wọ́n wà níjòkó yìí aláàjì wa àdìá mọ̀ pé nọ́mbà yín in case táwọn èèyàn bá ní ọ̀nà kan àbí tí wọ́n fi lè ṣe ìkúnlọ́wọ́ fún yín lórí ètò wọ́n kú ti gbọ́ lẹ́nu bàbá nísìnyí wípé ẹ bá mi kún wọn lọ́wọ́ o torí kú iṣẹ́ ní mọ́ mórí oníṣẹ́ yá èyí náà sì sọ wípé n tẹ́ ẹ nílò fún project yẹn n tó ṣe díẹ̀ ni so ẹ pe nọ́mbà yín tẹ́ bá pe nọ́mbà yín àwọn èèyàn ó máa kàn sí yín lórí ètò náà aláwọn èèyàn káàkiri tí wọ́n jẹ́ olólùfẹ́ ọmọ ààyò olólùfẹ́ sí ọlọ́run lára bàbá olúwa sí àgbáyé tó yẹ pé wà láàyè súnmọ́ bíi láì bí wọ́n bá ti gbọ́ ilé yìí ni wọ́n sáré jí wọ́n tètè yára sí tètè ṣe ìfúnlọ́wọ́ fún irú àlámọ̀rí yìí kó lè bá kẹsẹ̀ járí ó yẹ pé nọ́mbà yín alhaji sari alhaji wa adiamọ abdulaziz. zero seven zero three two eight seven four nine four nine. ẹ ẹ dúró zero seven zero thirty-three eight seven two nine four nine kí ló kọ yín ẹ mọ wọn lọ́hùn o Abdulaziz rèé òun ló gbé ètò kalẹ̀ ipe àwọn fẹ́ ṣe ìmọrírì bàbá oníwàásí àgbáyé Abdulaziz kan náà níjọ́ ní ló ní <laughs> ẹgẹ́ẹ̀tì gbogbo ẹni tọ́rọ̀ bá ti yé wọ́n ti mọ irú tí à ń sọ nì so eh, Abdulaziz kan fẹ́ wo ọlọ́run ti pe Abdulaziz ní ìpè tó wá tó mọ́ tó kọ́ so ọlọ́run wọlá bàbá wà sí àgbáyé mọ́jà tí yín náà bàjẹ́ láyé ọlọ́run kúrò hálì kẹrin amọ̀rírì bàbá wa pápá ló lò ok second number yín zero nine zero okay zero nine zero four six four six seven six seven six zero six zero six eight nine a pè gbogbo ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ olólùfẹ́ iṣẹ́ rere olólùfẹ́ alukura'an olólùfẹ́ àtìgbà tí sheikh Muyideen Ajani Bello ti ń bá ṣe ọlọ́run ń bọ̀ tí ẹ sì mọ̀ yìí pé bàbá yìí icon kan ni wọ́n wọ́n dẹ̀ jẹ́ àwòkọ́ṣe dáadáa o ti gbọ́rọ̀ wọn rí tó ti ṣàǹfààní kan fún ẹ àbó o ti fi wáàsí wọn kan o ti fi ṣe òdiwọ̀n kíní kan rí nínú sẹ̀mí rẹ tí gbogbo ẹ̀ náà wá jọra wọn tó plọ́ọ̀mù bàbá ní olólùfẹ́ wọn lọ́mọ káàkiri àgbáńlá ayé ni ó dá mi lójú pé pẹ̀lú ògùn ọlọ́run bí ìrádá ti láì bàbá wọn wà ń jòkó ìṣẹ́jú wọn la fi ń sọ ẹ rí àwọn ansọ́ọ̀rù àwọn olùkúnni lọ́wọ́ lórí project yìí ẹ ṣe tí because tẹ́ ẹ bá rí kún lọ́wọ́ lẹ́fìyà tí ó mọ́lẹ̀ kedere gbogbo àwọn átìsì tẹ́ ẹ sì lò sínú ẹ̀ náà asọ́kù ò ní jòórùn owó ni kẹ̀kẹ́ ìyìn rere. ẹ dé Kánò náà lọ yà Allahu Akbar ẹ lọ sí Ivory Coast lọ yà so àwọn lifestyle wọn kan wà ní tó lifestyle baba yóò gbẹ ní ivory coast ẹ mọ wo ṣe rí pé this is a big project Kano State Lagos State Kano State Lagos State Ibadan. táyé bá wá gbà wá tó lọ́run bá tó bá wá fẹ̀ lójújú bẹ́ẹ̀ lọ Amẹ́ríkà a máa ṣú tẹ̀lé. trip tí bàbá lọ kò ṣe pé akọ̀sọ́pá fẹ́ lọ jayé tó ń rì sítórì yẹn lẹ́ẹ̀bà lọ síbẹ̀ gbogbo bí bàbá ṣe lọ sí amẹ́ríkà. tí bàbá Galavansi bá gbọ́n máa rántí pé báwọn ṣe kọ́kọ́ ẹni tó kọ́kọ́ fi mọ́tò gbé àwọn kẹ́ni ọkọ̀ jẹ́ mọ̀ ní kì í ṣe pé akàn rẹ̀. ọlọ́run ọba ó wọlé aṣáájú ẹ̀dá ní Muhammad edifice ńlá ni tẹ́ ẹ fẹ́ gbé kalẹ̀ yìí ọlọ́run ó bá wa ṣe ní àṣeyọrí yóò ṣe ní àṣeyọrí a sì bá àánú ọlọ́run pàdé lórí ẹ̀ gbogbo ẹni tó náà bá fi tiẹ̀ tó tó fi gbé àwọn ẹni ọlọ́run lárugẹ níbi ẹnìkan ti ń bú àwọn ẹni ọlọ́run lẹ́yìn tí lẹ́ẹ̀kan máa ṣe gbé lárugẹ fún àwọn ẹni ọlọ́run so àdúrà wa fẹ́yìn náà ni wípé iṣẹ́ ìṣe yín tẹ́ fẹ́ fi gbé àbálárugẹ iṣẹ́ náà ní parun mọ́ yín lọ́wọ́ ọ̀rọ̀ yín ó dẹ̀ máa tò yóò máa bọ́ sójú ẹ̀ fún yín ọlá aṣáàtú ọlọ́run ọlá agbára rẹ̀ ọlá aṣáájú ẹ̀dá àdébọ̀wá Muhammad àwọn nọ́mbà sí yín ni ẹ ti pè sí ìta yẹn táwọn èèyàn lè máa pè yín sí láti pè bóyá fún enquiry bóyá fún ìrànlọ́wọ́ lórí project náà ọlọ́run wọlá aṣáájú ẹ̀dá Muhammad yóò ṣe nǹkan náà ní àṣeyọrí nǹkan kan tí n bá tó wá ní ká ẹ ni pé ẹ pé àkáǹtì nọ́mbà yín tí ẹ mọ̀ wípé wọ́n lè mọ ẹlòmíì lè mọ̀ láyé àti pè yín tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́ bàbá tí ẹ dẹ̀ mọ̀ wípé pírójẹ́tì yìí tí ó wọ̀ ti. copies of millions ni o. millions of naira ni tẹ́ ẹ fẹ́ ná lórí ètò yìí ẹsìn wọn wípé bàbá nàtọ ìmùkùn lè wàjìhì láàyè lálórí ìdùnmí nǹkan jazaan wàlà ṣùkúrẹ̀ iṣẹ́ ẹ̀tọ́ náà ni bàbá gbé dání lóòótọ́ ó ń bẹ ńlẹ̀ o ó ń bẹ o ṣùgbọ́n àwa tá à ń mú nígbà ya bàbá gan a pọ̀ débi pé bí a bá bí a bá gbẹ́nu sínú stọ́rẹ́sì ìjọba stéètì kan á mú gbẹ ọba tí wọ́n ń já mọ́ mútà mútà mútà mútà lọ́wọ́ sí ló gbẹ látọdún yìí ọlọ́mọdé ó gbẹ láéláé so èyí láfi pe àwọn olólùfẹ́ olùkún sí ọlọ́run lọ́wọ́ ẹ pé àkáǹtì nọ́mbà yín ẹni ó bá fẹ́ ṣèkún lọ́wọ́ fún yín lórí pírójẹ́kìtì yìí ẹ pé zero one zero one three seven three seven four nine four nine six seven six seven nine five nine five báǹkì wo gtb owó ọkọ̀ owó wà mẹ́. azeez yínká àdìámọ̀ ẹ dákun gbogbo ọlọ́run ó bá mi ṣe ní rọrùn tí ó fi tó ṣe ń tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́yìn kó tó fi jèrè ń bẹ̀ torí tí ó jẹ́ wuri tàwa náà ni pé kẹ́ bá bàbá wà sí àgbáyé ṣe kẹ́ kí bàbá kẹ́ ẹ ṣàpọ́nlé àyẹ́sẹ́ àlùkùránì lára wọn kẹ́yìn náà jèrè bọ́ ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ bá bàbá dòwò pọ̀ kó wá ní àwọn sì gbé kinní o àwọn sì sọ́ọ̀tì àbáwọn ò rí ṣe gbogbo ẹ̀yin mùmí ní ayé òun lẹ̀ ń gbọ́ yìí o ẹlòmíín náà ṣe mùsùlùmí ṣùgbọ́n fẹ́ràn bàbá wà sí àgbáyé tó wà ń jòkó yìí ó fẹ́ràn wọn bí ojú ni tó sì ní owó tó yẹ pé yín tí ó kàn fowó ṣe níkàn rò pé kí la lè fi ṣe náà ẹ dákun ẹ bó ṣe díẹ̀ náà ẹ bá wa fún bàbá yìí kan bá wa fi bá wa mọ́nítọ̀ pírójẹ́tì yìí kan fi lè ṣe kó fi lè kẹsẹ̀ járí kò sí iyì nínú pa jáde báyìí lórí nǹkan kan tí wọ́n wá ṣàṣeyọrí lórí ẹ̀ ẹ dákun ẹ̀yin olólùfẹ́ ọlọ́run olólùfẹ́ dáadáa olólùfẹ́ Sheikh Muyideen bàbá bẹ̀rẹ̀ wáàsí ní 1950 1950 sísìn tó o bá ṣí ìwọ ló rí i pé ọdún yẹn tún gbé ọmọ pọ̀ sí ẹ̀yìn ọmọ tán bí 1950 sísìn ẹlòmíì wà tó yẹ pé ó ti di kùjẹ́kùjẹ́ tó ti gbó ara tó ti gbó ara <laughs> <laughs> àwọn ẹlòmíì ti gbó ara yàtọ̀ sáwọn báyìí alhamdulilayi so àkáǹtì nọ́mbà wọn náà jáde gt àkáǹtì ẹpẹlẹ kan sí zero one three seven three seven four nine four nine six seven six seven nine five nine five àánú ọlọ́run kó máa bá gbogbo wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.